والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله وراقبوا السر والعلم يقول الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون kọ́sọ́pẹ́ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ti ìfihàn rẹ̀ fún gbogbo ẹrú rẹ̀ ikú ọlọ́run nìkan mo lọ bá jọ́ pẹ̀lú ìjẹ́ lè fi kọ́sẹ̀ ń tọ́kẹ́ lọ sí ọ̀ṣọ́ ìlà ọlọ́run ọ̀kẹ́ tó ní ọlọ́run ọba yìí kò sí orúkọ mo ti jẹ́ lè fi kọ́sẹ̀ ń ẹrú sí ọlọ́run ọ̀rá yìí ìfẹ́ ọlọ́run ọ̀nà ọlọ́run ọmọ abájáde ọlọ́run ọlọ́run ọba rẹ̀ kan láti tún nígbà tó lòlò ẹbẹ̀rù ọlọ́run kẹ́mi kọ̀ kẹ́mi ohun tí ó sì lọ́la kálọ̀mọ̀ nígbèsè ẹni tètè ayé èmi nìkan ni tó lóun kà láàyè kan tó di àtúntò àti ìjọ ẹ̀kọ́ tọ́lú láti wí. ọlọ́run bá ti hàn án ọlọ́run ní wọ́n máa lọ àtìmáwò ní mọ̀ àtìmáwò wọ́n là ń kọ́lù ìdánwòrán ńlá mi níta. ọlọ́run ní àní fún ẹ̀kẹ́lẹ́bí ló àti bí síkù nínú ọjọ́ orí ẹ̀yà àyàfi àkọọ́lẹ̀ ẹ̀ẹ́dínkù òun ní máa ń kó parun gbogbo ẹ̀dá ní máa ń sọ ìdábòrò yóò di ọmọ òru náà àwọn ìyàwó ti ògbó ikú òun ní kí ẹni kú lára ìgbésẹ̀ láti ìgbésẹ̀ ìdísí kan lọ́sọ̀tò sí láti ilé kan lọ sí ọlọ́run pé ikú sí ibà òfin àyíké ìgbà tó ṣe ni aláwọ̀ ni ìdá àtúntò lọ́rọ̀ àwọn fáwọn sọ̀rọ̀ láti lò wọ́n sí ìbàdàn náà. tẹ́ ẹ bá rìn àjò tí kò sí ibà kú àṣẹ ọlọ́run kò sí kò sí ibà àti ìnira ni kú a mọ̀tàlá mo sí ibà tó kú jẹ́ o. ṣùgbọ́n mo sí ibà tó ń lómi òun náà ti kéèyàn gbàdúrà nípa àbúrò kéèyàn máa rẹ̀ ti kú kéèyàn máa palẹ̀ mọ́ ti kú òun ló fà lẹ́bi lọ́kùnrin lọ́wọ́ àjò lọ́jọ́ ní máa ń rí àwọn ọ̀gá adúlétí nípa ikú ọwọ́ àti ọ̀hádì òǹgá ìtọ́nù káà rọ́jò ọmọ ọ̀sẹ̀ káàdì wọ́n ti ní ìdá méjì nínú ìdá mẹ́ta òru tọ́ba rẹ̀ kọjá àdébìtọ́ fún ọmọ ọ̀sẹ̀ lọ́jọ́ yóò máa lọ pé kò kí ẹ ẹrẹ ti ọlọ́run ikú màtí tẹ́lẹ̀ àti ohun tí ń bẹ kú rẹ̀ ẹrẹ ti ọlọ́run ikú màtí tẹ́lẹ̀ àti ohun tí ń bẹ kú rẹ̀ wọ́n láti fi sọ́kọ̀ ọlọ́run àyẹ̀wò tó lẹ́wọ̀ ọlọ́run jẹ́ nígbà kákùnrin kan nínú àwọn àtúntò ọwọ́ àyẹ̀yẹ̀ ọmọ ẹ̀yà lèmi ti ha rẹ̀ yẹ̀wò fáńtàì ẹ̀rẹ̀ tàlà lẹ́yìn àlẹ́ mi ni pẹ̀lú bó ti ṣe rí fẹ́ ẹ̀yin náà palẹ̀ mọ́ ọ kò ní gbà tó fi ẹ̀yin o anábì sọ́kọ́ mọ́ ọ àtúntò àtúntò àtọ́ pípé ẹ̀fọ́ ní ìlà rẹ̀ ti kú wọ́n tún fi anábì léèrè pípé ta lórí rẹ̀ pé anábì ní bẹ́ẹ̀ ẹni tí bá rẹ̀ ní kú kò tù yọ ẹni tí bá ti palẹ̀ mọ́ ti kú òun lórí rẹ̀ pé pọ̀ jù ẹni tí bá rẹ̀ ti kú òun ló pé lórí lónílàkàyè lọ́kẹ́tọ̀ àwọn ọmọ wọn lẹ́nu tí bá ń rẹ́sí gbọ́lọ́kọ̀lọ́kọ̀ yóò ní àpọ́njú tẹ̀lé alákọ̀ọ́kọ́ ó ń tọ̀wọ́ sí kùsùlá ẹlẹ́ẹ̀kejì yóò ní ayọ̀ ẹlẹ́ẹ̀kẹta ara yóò ti ní ìdọ̀tí ọlọ́ anẹ́ni tí bá ń gbàgbé ikú lọ́kọ̀lọ́kọ̀ ìyàkẹ́kẹ́ kà máa jẹ́ alákọ̀ọ́kọ́ kò ní tètè túlá ẹlẹ́ẹ̀kejì òní yóò tún tún pàṣẹ ẹlẹ́ẹ̀kẹ́kọ̀ọ́ yóò máa kúrò níbi ìjọsìn fọlọ́. ìyá ìgbàjọ náà ẹ bá àgbẹ̀ wọn yẹ kú pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀kọ́ pẹ̀lú rẹ̀rẹ̀ ẹ̀kọ́ kékeré ní nílá ìyọ́n pàdé. Adébí sọ́lọ́ lọ́kà sẹ́lẹ̀ ó yẹ kí yóò tó bá pàdé ọlọ́run tí òkè ká ní ilé ìjọsìn ó ń tọ̀ wọn wá lẹ́sẹ̀ náà omi ẹ̀rí bẹ́ẹ̀ ọba pàdé ọlọ́ tọ́sí ẹ̀kọ́ sọ́nà yọ wọ̀ náà wà ní yàtọ̀bí láti ní sáyé. ẹ bá pàdé tú pẹ̀lú ìbàdàn gbogbo pálápàlá ti bẹ̀rẹ̀ wọn wọn á sì wọ̀ nílẹ̀ á rò sí ìbàdàn nínú ẹ̀rẹ̀ nínú àṣìṣe àti àṣìṣe wọn. kábàkàgbé ọ̀rọ̀ náà wà sùn hàn wọ́n wọ́n máa jẹ́ sí àwọn tó ń ti àìdá nípa ìwọ̀nkọ́lọ́ náà tí wọ́n bá lójú àgàlẹ́ ìgbàlẹ́ yìí àwọn yẹn lọ́nà àgbà tó ló bá wọn òkè àwọn ọmọ wà ní ìmọ̀ torí ọlọ́run ní alábàtà ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run ṣùgbọ́n lọ́run ní ìgbà ìpẹ́ àwọn ẹ̀kọ́ ti rí pé wọ́n ti ń ti bàjá àwọn ẹni tó ti pé wọ́n wọ́n mú nípò àìsí gbàgbọ́ ọlọ́run ti fẹ́ orí àwọn ènìyàn àti palẹ́pẹ́ kalẹ̀ fún ọ yàtí ìrò ìyá ìbájọ́ lọ́wọ́ inú kẹta máa fi tuntun léwu òun náà tàbí wà sí ìyá ìmọ̀ àlọ́ àsọ́ọ̀lẹ̀ àsọ́ọ̀lẹ̀ àsọ́ọ̀lẹ̀ bóyá ìtàsọ̀lẹ̀ àbí ìtàkọ̀ tí ìyẹn sàtọ́lẹ̀ tó túbọ̀ pé kíkú ọ̀yá sẹ́ni tẹ́ bá fi àwọn ọmọ rẹ̀ nílò pé mo bá gbúdá báyìí mo fẹ́ kí lè fún mi mo fẹ́ kẹ́ sáré wẹ̀ mo fẹ́ kẹ́ fi láti fa mi ẹgbẹ́ mi lọ sẹ́ mo ní ọ ṣé kí ẹgbẹ́ bàbá mi lẹ́ já wa ní báyìí ìtàsọ́lẹ̀ kò túbọ̀ ilé yẹn ti fún àdúgbò ẹ̀rí àti ìsọ́kọ̀ lọ́wọ́ àdàkọ́jà ó ní kọ̀ọ̀kan fún mùsùlùmí ó ní kẹlẹ́ ẹ̀kọ́ kọ́ba wa ló ti gbàjọ́ méjì àti kọ́sà àbúrò àtọ́lẹ̀ rẹ̀. bàbá wa pẹ̀lú ẹgbẹ́ kọ́sọ́ rọ́jà lọ́wọ́ àlàyé wọn wọ́n ti láti pàtó ti gbọ́rọ̀ yẹn. òun ò sórí lábẹ́ ẹjọ́ kan àbí kí àtọ́lẹ̀ kọ́ wà ní kéde o. ẹni tí wọ́n jẹ́ kéde ẹni tí màá gba kéde lọ́dọ̀ rẹ̀. báyìí òun ni ẹ̀kọ́ tí a mẹ́rí sọ́lọ́lọ́ àti استغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق العدل ومغاربها استغفر واتوب اليه انه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعاله وصحبه وموالاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله عباد الله وراقبوا في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون àyíbádàlà nínú kẹta tó padà wọn lè wú òun ni màá lọ bẹ sàárè wò nínú màjìká tó rẹ lọ lọ́dí ọmọ ọ̀dàlà wọn láti ní lọ bẹ sàárè ìyá rẹ wò ó wà fún ó sì pa àwọn ẹni tó ń tọrọ ààrẹ lẹ́kún adájọ́ ìtọ́jú lọ àlùfẹ́lá ó ní kó tọrọ ìyọ̀dá tó fẹ́ lẹ́dàá láti sọ̀rọ̀ àforíjì fún ìyá ọlọ́run ní òṣèlú nítorí tí ìyá rẹ̀ ọ̀pá yìí gbogbo ẹni náà máa ń sọ̀rọ̀ gbogbo lẹ́yìn ìyá rẹ̀ fi ọwọ́ àti tẹ́lẹ̀ sókè wù àlẹ́bí sọ̀rọ̀ ọwọ́ àti tẹ́lẹ̀ ó ní gbogbo bí èdè ìjọba lọ́dọ̀ ọlọ́run níbi ìwọ ọlọ́run orí ti máa ń ọlọ́run ló wọ̀ ọ̀yọ̀dà nítorí pé ìyá àtẹ́bí ìgbà ìsìlámù gbogbo àwọn táwọn ò ìdáfẹ́ ìdáfẹ́ kúrẹ́ láwọn tí ò ní ìfihàn bọ́yá ìyá ni wọ́n ní bọ́yá àgbà ni wọ́n ní bọ́yá lásìkò ni wọ́n ní. ẹ̀jẹ̀ ká ní wọn bí bí dáadáa yìí kọ́mọ́ kan láyé ní tán ó lè jẹ dáadáa láyé láyé tó ipá tẹ̀lé náà kọ́ láyé tí wọ́n bá gbogbo àgbà àgbà àgbà. adébí sọ́kùn lọ́wọ́ àdìsọ́lá wọn ni wọ́n á béèrè ìyọ̀dá lọ́dọ̀ ọlọ́run níbi mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tààrí ìdájọ́ ọlọ́run ayọ̀ ní àkókò adébí sọ́kùn lọ́wọ́ àdìsọ́lá wọn yóò bá ara ilé sí ikú òun tó dé kọ́kẹ́ lójú òde àìlè sáré sí o téèyàn bá ti sáré téèyàn rí òkú rẹpẹtẹ nígbà wọn yẹn wọn sùn yìí èèyàn máa wò pé àhà á sì sọ̀rọ̀ ìgboro àtàwọn ẹni yìí wọn tó wá jẹ ní àgbégbé báyìí yóò má sì mí náà nígbà ìgbà wà ní anábìsọ̀rọ̀ ọlọ́wà àti sẹ́lẹ̀m ó ní yọ ọ̀nà ìgbésí àlùkìyàmù torí bí ìyẹn bá kú èyí ó dúró láti tẹ̀lé wọ̀ sí ìyẹn láti gbàgbọ́ sọ́lọ́ tí ìyẹn bá kú ní òkòkò ọ̀nà nígbà tó bá kọ̀ sọ́lọ́ ẹ̀rí nínú kẹta àgbẹ̀rẹ̀ ju òun náà ní ká máa rẹ́ bí ìṣesí sàárè níbi àwọn èèyàn kan fẹ́ tí wọ́n jí àsàárè o ẹ̀rí ẹni tí ń tọ̀rọ̀ tí ń tọ̀rọ̀ dáadáa lára rẹ̀ ẹni tí ń olókòtò ẹni tí ń ṣe burúkú rere ọlọ́run ẹni gbogbo àwọn ilẹ̀ wọ́n ti àdáyé ẹ̀rí kábàárẹ̀ sí àwọn ìdílé yóò ti kí àbàkalẹ̀ wọlé ikú bákan náà kábù máa yẹra wa wò pẹ̀lú báwù fúnra wa ẹ̀rí lọ́wọ́ àti àdéhùn sáà tẹ̀mí sọ́lọ́ ọ̀sẹ̀lẹ̀ jìbìlì kùdí léèrè wípé kí ní jẹ́ ìṣáà àtẹ́mi níbẹ̀ kó o bá ti lọ sí ẹni kọ́nà ọ̀bá rí ọ tí wọ́n bá tẹ̀ rí ọ ọlọ́run ti rí ọ bá ti lọ bí ẹni kó rí ọ tí wọ́n bá ti wá rí ọ ọlọ́run rí ọ. irú eléyìí a máa yẹra wa lọ. bákan náà a tún máa palẹ̀ wọn nínú pẹ̀lú kájúmọ́rí fún ẹsẹ̀ dáadáa èrò wa a máa sọ sí a máa béèrè. a máa fi lámìlú a sì máa fi pẹ̀lú jàmbá. bákan náà a máa palẹ̀ mọ́ nínú máa ní nígbà bá fẹ́ lónìí. ikú ọ̀rọ̀rùn ọ̀rọ̀rùn láti níbi máa ń yá ẹ̀ lẹ́nu kágbàlagbà wọn lè a ah, òkú láyé ọmọ kékeré. bẹ́ẹ̀ náà ló tó lára kálára èyí ọba àpàdé wọn ti kù tí ìyẹn bá ní ti wà láti fẹ́ fi gbé ìfẹ́ tú wọ́n fẹ́ẹ́ lé ju kí wọ́n fi mọ́lẹ́ lọ ìlú òwúlọ́pà làtẹ́bí sọ́nù ọmọ àdìsọ́lẹ́m wọ́n ní kí n tẹ̀lé lè máa sẹ̀ńtẹ̀rà ikú wọ́n máa ní ìwọ́n ríra rẹ̀ kéde pé ìyẹn mo ti yò ṣùgbọ́n kò rọrùn tí ìbánisí yẹn bá rẹ́ sí ilé ìyẹn ó lè máa padà mọ́ níbi bákan náà a máa padà wọ́n ti kú pẹ̀lú kájàbàdàdà sọ́lọ́ kájà wípé gbogbo àwọn ẹni tó bá ti lọ́wọ́ ọlọ́run sábìkà wà ní àlùjẹ́sẹ̀ fún wa àwa ni ọgbà fi bẹ́ẹ̀ ẹni ọba ti jà fún ọlọ́run tó ti jáde láyé yóò jìyà á dábàdàdà sọ́lọ́ sí yóò lẹ́ anabi sọlọ lọ àlùsọlọ nínú àdìgbò jáde àbúlá ó ní olùkújọ mẹ́ta káàkiri owó láyé ìwà ń sọ̀rọ̀ ibi ẹni kankan yóò gbọ́dọ̀ jáde láyé tí ó fi dàgbà dáadáa sọlọ tí làgbà dáadáa yẹn òun ní bí àfikà wọn fi sọmọ ọba kágbà pé yóò rí bẹ́ẹ̀ nípa pé àwọn tó bá fi tiẹ̀ wàá rí bẹ́ẹ̀ ìlérí sọlọ ọba ti kágbà pé ó rẹ ti rí àwọn tó bá yà pa Ọlọ́run wọn ó jìyà ìdábàdàdà fọlọ́wọ́. bákan náà hadithi ti látọ̀dọ̀ adam bùnbáni rọ́jà lọ́wọ́ kàlá àdì wọ́n láti fi sọ́lọ́ wọn àlùkálá wọ́n wọlé sí ọ̀dọ́ kan ọ̀dọ́ yẹn fẹ́ jáde láyé àti bàtà bàtà tó ń kú bẹ́ẹ̀ lọ́dọ́ náà ọ̀dọ́ ní fẹ́ kú adébí sọ́lọ́ wọn àlùkálá wa ń bí lè bóòlù kọ̀ọ̀tì tẹ̀lé ń rí báyìí bóòlù ti wà fún ẹnìyẹn ní bẹ́ẹ̀ eré òṣìṣẹ́ ọlọ́run mo rẹ̀ kí ọlọ́run kí n rí kí ọlọ́run ẹ̀rù ti gbà ní nípa ìrẹsẹ̀ tí mo dá tọ́lọ́ fi lè fi ní ah, kí ni yóò lè wù òṣìṣẹ́ ọlọ́run sọ́kọ́ bá àtàlà wà sọ yìí ṣé ìrẹsẹ̀ ti bẹ bọ́tọ̀ yẹn àti fàyà yẹn kò ní sí lọ́kàn ẹ̀rù ọlọ́run ọ̀gá nírú àkókò yẹn àti bọ́tọ̀ bọ́tọ̀ kọ́lọ́wọ́ ọmọ àdéjọ́lá ó fún olé ojú rẹ̀ kẹrẹ̀ ní ìdàrú tẹ́tù kọ́lọ́wọ́ ti dàrú ẹ̀jẹ̀ lẹ́yìn níbi ojú fáyà rẹ̀ ti ṣe ìyá ọlọ́run ẹ̀rí ẹ̀ palẹ̀mọ́ ní ìlú pẹ̀lú àrùn sí àlùkùrán tí wọ́n bá ń dí àlùkùrán kéèyàn máa ronú sí ọlọ́wọ́ ọmọ àdéjọ́lá ní afẹ́lẹ́ ayẹyẹ tẹ̀sán àlùkùrán àfọ̀ tí wọn ò ní máa ronú sí kùránì tí wọn máa yiri ẹrù àbí wọn ti lé ọkẹ wọn bá yìí ẹ má jágbá mi ọlọ́run tẹ̀ ti fẹjọ́ wa àwọn atáyẹ kùránì lónìí wọ́n kọ́ ọ̀nà lọ sórí ọlọ́run fún ẹ̀sùn káàkiri ti fẹjọ́ wa wá òjíṣẹ́ ní arọ́ ìwọ ọlọ́run mẹ́lẹ̀ ìnẹ̀kọ́ dáadáa ju àwọn ọjọ́ mi ìtàkàtò àdàlù ọ̀hánà máa ń jura wọ́n máa yẹ kó hánì lórí ọ̀yà nílẹ̀ tó mú sùúrù tí ọmọ kura ti ká wọn ò ké kura ni wọn ò lọ fún ọ rẹ wọn ò gbàgbọ́ yẹ rẹ wọn ò ìmọ̀ olùkọ́ àlùkò àlàyé ọwọ́ àdéhùn ohun tí a ti palẹ̀ wọn ní ewu wọn lè rí afárá mọ́tò olùkọ́tọ́ rọ́jà lọ sàlàyé ọgbọ́n sára tó lè kẹta sọ̀rọ̀ náà lóru omi ìṣẹ̀lẹ̀ mílà. Aya tó wá ń kà òun náà fi ọ̀rọ̀ ọlọ́run sọ́lọ́ sọ ilé ètò àdáàbà ọ̀sìnká làwọn àgbà. Dẹ́dọ́jú ìyá ẹlẹ́dàá rẹ̀ tó ń jẹ́ ọ̀sẹ̀ rẹ̀ ní òun mọ́ọ̀lá mo fi dà bẹ́ẹ̀ kò sí ohun tí ó sáré dànù fáwọn ẹni tó bá lẹ́nu kó bá rú mi á mọ̀kọ́ náà fúra ọlọ́run ẹni dà kàábà ó tó lórí o wọ́n ní kí ni wọ́n mọ̀ rú báyà yẹn ọ̀padà alẹ́ bó ti sí ìyẹn lórí àyà ìyẹn tẹ́lẹ̀ kẹfà kàkọ́rọ́ àti ìsúnkún àti ìwà sọ pé ẹ dábòkí ní ìṣe tí wọ́n lọ́mọ rẹ̀ kú tàbí kẹ̀kẹ́ kọlù bó bá olùgbé àyà rẹ kọ lé náà bẹ̀rẹ̀ sí lọ sàárẹ̀ ọ̀rẹ́ fún ju oṣù náà táwọn yẹn lọ sí ìjẹ pẹ̀lẹ́ o fún olùsùnmọ tó kó pa àárẹ̀ yẹn òun lọrọ náà tó gbọ́ ibi ìta adára ọ̀rọ̀ ìka lọ́wọ́ àjà dáadáa sí ìyá ẹlẹ́dàá rẹ mo tí ó wáyé fáwọn tó bá lẹ́nu ọlọ́dà pàjá níyà mọ́ ọ́ lọ́dún dáa bẹ́ẹ̀ kò sí oṣù lè fi dáná bákan náà a máa palẹ̀ mọ́ ti kú pẹ̀lú kámá rẹ sí bóò làwọn òkú mi ṣe máa rí ní àwọn ẹni ìdájọ́ eré tí wọ́n bá fẹ́ wú àwọn ẹni tábùbọ̀ fẹ́ wọ́n dá ẹni tábùbọ̀ fẹ́ rìn ọ̀dá náà tí yẹn bá lọ́rẹ́ sí àwọn ìbísí a máa fi palẹ̀ mọ́ ti kú bákan náà a máa palẹ̀ mọ́ ti kú pẹ̀lú kámá sọ̀rọ̀ ara wa ìwọ gẹ́gẹ́ kí ìṣẹ̀lẹ̀ dà kó tẹ̀sí pé wọ́n wọlé kó o dájọ́ yọ gbogbo ọmọ tó ń sinmi bẹ́ẹ̀ dájúdájú tí wọ́n bá ní kó fúra ní gírèsì kí ni wàá fún rẹ̀. irú ọ̀hún tó tún bẹ́ẹ̀ jáde fóun náà dọ̀tí lórí gbogbo bóòlù ó ti fúra rẹ̀ báyìí kí ni wàá fún rẹ̀ ẹ̀rí èèyàn máa sọ̀rọ̀ rẹ̀ òun láyà náà ti bẹ̀rẹ̀ síbi wọ̀ ìfẹ́sọ̀rọ̀ náà sọ́ọ̀sì mọ́ ọ̀kọ́ ní ìdààmú ìrẹ̀bọ́ọ̀lù kẹ́ni kọ̀ọ̀kan kò kílò síwájú ní ọ̀la kí ló ń ṣe ṣé ìrùtọ́lọ́ ń pàṣẹ rẹ̀ sáǹtì sáǹtọ́ọ̀lì sáǹtì sábìpẹ̀ sáǹtà rẹ̀ sáwà tá sáyẹ zàgá sáǹtì sọ̀rọ̀ àádó àwọn tó wò sí wà zàgá ẹ̀rí sáǹtà mọ̀lẹ́bí mọ́ sáǹtì dàdà bíyàwó àtọmọ sáǹtì dàdà dàdà ìwọ kẹ yẹrẹ o ọlọ́run ní ọlọ́run tàn án ó ní ẹsẹ̀ ìṣirò ara yín kí wọ́n tiẹ̀ tó sírò yìí ìyẹn ló súnmọ́ sí ìṣòro rẹ̀ fúyẹ́ tí wọ́n lẹ́wọ̀ gbà bí ìṣe ń bá lọ dákìdákì tí wọ́n bí bá bẹ̀ lọ́dọ̀ náà ipò báyìí ló súnmọ́ sí wa ẹjá wa ní òṣèlú ara wa ìyá ìbá dàda láti ẹ̀fà fẹ́ sírò ara wa ìrẹ́ ìmọ̀ ń wá fífi rẹ̀ tó ṣiṣẹ́ tó bá fẹ́ ṣiṣẹ́ ó yẹra rẹ̀ wò pé ṣiṣẹ́ tó fẹ́ sí táwọn fẹ́ sí ṣé ìyè àbẹ́lẹ́dà àkọ́kọ́ ni kí ṣe dandan ni kí ìyẹn ṣiṣẹ́ tó fẹ́ sí ṣiṣẹ́ dáadáa fún ọlọ́wọ́n bẹ́lẹ́dà èyí ó bìíra rẹ̀ kó ló ń pé ó ò ní ṣiṣẹ́ yìí torí ti kò obìnrin tí wà ní ìlera rẹ iṣẹ́ tó fẹ́ ṣe jẹ́ ti rẹ̀ kọ́ ṣàkóso ẹ̀kọ́ lọ́rọ̀ bọ́lá ọ̀dọ́ fẹ́ lẹ́yìn náà ti gbé tó ṣe déédéé ìlànà tó ti sọ́kọ́ bọ́ wà ní sẹ́lẹ̀. àkọ́kọ́ nínú ìṣòro ẹ̀mí yẹn ìkéjì òun kíkà tó ti tẹ́lẹ̀ wọ́n wá ìlera rẹ̀ wò ní ọgọ́rùn-ún wọn ni a ti ti bẹ̀ẹ́ ọ̀nà ojú méjì jíǹsì méjì ẹ̀mú mọ̀háfábà díẹ̀ gbogbo eléyìí àjọba wáyé ẹ̀yẹ ojú ọlọ́ èèyàn lè kú àyàfi kí àtúbọ̀ kú ló tó èèyàn lè kú àfi kí àkókò kú ló tó àwọn èèyàn máa ń lérò yìí bíi okùnfà téèyàn máa fi kú ṣùgbọ́n kú ẹ̀yọ̀ kan ní. àwọn èèyàn lè ní àìsàn kan tẹ tọ́lá téèyàn yọ páàkì ẹ̀yẹn. àwọn èèyàn ti sọ wípé ọ̀kẹ́ tó lè fi kú èèyàn ní ó wọ́n lè ní tí wọ́n pọ̀ èèyàn ó wọ́n lè ní tí wọ́n bá dájọ́ sóyàn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àìlẹ́ kọ́kọ́ kéèyàn já fẹ́lẹ̀ ẹ̀ ló ti kọ́ lódodo ẹ̀ ikú ẹyọ kan olùpara rẹ̀ ẹyọ gbogbo eléyìí tá ń pè lóko bàyẹ kí ló bá ìṣe ti di kéèyàn bá wọn. èyí kẹtọ́lọ́ bọ́ ẹ̀sùn wa kéèyàn kú nípa rẹ̀ òtúbọ̀ tó ẹlẹ́dàá wá ju ní wa yí pé okùn fẹ́ yọ ẹni máa ń pa mú òun náà ní ìdílé òun ìsìlámù ajẹlẹ káfíńtì tó èyí tọ́lọ́ wọn bá ti yẹjú rẹ̀ kákọ́ ọ̀lẹ̀ yẹn ti dúró láti wà ní ẹ̀dùn àlóṣù mẹ́rin nínú ìyá. adébísọ́lọ́lọ́ àrẹ̀sẹ́lá ó ní wọ́n rẹ̀ pátá sí ọlẹ̀ tó wà nínú yà wípé kí wọ́n kọ́ àríṣì rẹ̀ ìjẹ́ ẹ̀wọ́ ẹ̀ bóòlù ti bá rí lóṣù mẹ́rin pa àdéhùn yàrá lọ́rùn ìjẹ́ ayé wọ́n ti wá látòṣù mẹ́rin nígbà tí wọ́n kọ́ bákan náà ìgbò ni ó wọ́n ti lọ iṣẹ́ wo ni wọ́n máa ṣe sórí ìgbòrò mi olórí rẹ̀ wọ́n ti bọ̀. okùnfà ẹyọ kan nìyẹn máa ń ti bẹ́ẹ̀ kú òun lè ti ti ha ẹ̀jẹ̀ wọ́n yìnbọn fún yẹn wọ́n ti pàlà rẹ̀ lásán torílẹ̀ yorùbá lọ́dọ̀ tiwa lè yóò dákúrè àfi pẹ̀lú sábàlì. lókè ní ìbéèrè tí ó wáyé tí wọ́n bá lẹ́nu kẹjáde láti ọgbọ̀n kìlọ̀ pa á èyí ni wọn bá sọ pé ta lọ pa á kọ́lá ìṣẹ̀lẹ̀ mi ti ṣẹlẹ̀ ẹni tó ní òkú lè lọ pé ta ní mọ̀ọ́sẹ̀ táwọn àlọ́ọ̀sẹ̀ náà tí wọn bá fẹ́ lọ sáàtẹ́ mi náà ẹ̀sán lọ́wọ́ ọlọ́run fi fọmọ rẹ̀ tí wọn bá fẹ́ lọ sáàtẹ́ mi sọ lọ́wọ́ lọ́lọ́run fi pàtẹ́ mi àti ewu tí máa ń lo ààrùn ẹ̀yọ̀ wọ́n ń sọ̀rọ̀. tí ọlásánlá sì ní ẹ òun ni mú sí jọ lọ yí wa pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run sùpánù ọlọ́run tó wà máa ká ẹni náà fi án tẹ̀kọ́ tàbí ìlànà ìlànà ìta àwọn àjẹ́dà kò dé ṣe kẹ́ẹ̀dì kan kú àti pẹ̀lú àkọọ́lẹ̀ tá sàkóso yìí. ẹ̀rí ẹni tí wọ́n bá pa tí wọ́n bá ìbọn tí wọ́n ká lẹ́yìn tí wọ́n ká lọ́pàá níjọ́ yìí náà ló kù láyé. sẹ́wọ̀n pa àbí ìkẹ́kẹ́ báwọn ẹni tó sùn tí wọ́n ní. ọlọ́àbí ìlú mi sábà fẹ́ wúlò tí wọ́n bá gbàgbà kalẹ̀ wọ́n bá gbọ́ ọlọ́mọdé àlùjọ orúkọ yìí ààrẹ nìkan tọ́ka láǹsárì náà ó ti fẹ̀yìn wọ́n ti jì í. ẹnu lọ́wọ́ ọ̀la kan tó fúlẹ̀ ẹjọ́ mẹ́ta yìí fún rẹ lọ́wọ́ tọ́lẹ́tì tó ń lọ ọ̀sìnká wọ́n ti lọ gbé kó bẹ̀ kókó rẹ̀ wọ́n fi wájú. kí làwọn tọ́kọ kalẹ̀ yẹn rẹ̀ ìkẹ́lì máa ṣe yẹ kí yẹn wọkọ̀ ní oníwákàtí mẹ́wàá kó ló ń lọ ìrìn àjò rẹ̀ ìkẹ́lì sọtò níbẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ ká tún gbàgbọ́ wa tí wọ́n bá fi lé yẹn kú òwú pẹ̀lú wọn ah, ọ̀há ní ìtàbọ̀mọ ẹlẹ́sẹ̀ nígbà náà tó bá ti kúrò jẹ nìkan òkè tó wọ́n yìnbọn ọmọ ẹlẹ́sẹ̀ méjèèjì ó dẹ̀ tún sàbí lọ gbogbo ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sá tọ́kù síbẹ̀ ó sì tún sẹ̀mí àìní ewu táwọn dókítà ó ti já kàn wípé lè yọ̀ ah, ibi tá a máa já yìí sábà bèrè wá kàkí kan wọ́n kẹ̀ síbẹ̀ wọ́n bá rí bísí sílẹ̀ tó ti yàtọ̀ tó ti dá nígbà kábí kò lò bí ìlú torí bẹ́ẹ̀ ó kò fa ẹ̀ lọ́sẹ̀ ní fẹ́ kúkú kì í ṣe ohun tó pọ̀ kì í ṣe ohun parẹ́rẹ́rẹ́ wọ̀lá yẹn sàkúrò sàkúrò àwọn ìjọba tó wọn ò ní lọ́wọ́ lára wákàtí kan wọn ò sì ní fáwọn sẹ́yìn tí ó tún wá láti kan lọ ẹ wò láàrin wá bíbá ní jẹjọ ẹnìkan tẹ ká jọ sírun bíbá yìí òtítí ọjọ́ sábùtù láyé àjọ ọdún sọlá tó tún wà lọ́dà jẹ àjọ kí wọn tún wà àti kúndùkú. ọlọ́dọ̀ ó ní bẹ́ẹ̀ mùsùlùmá wọlé ó tún ti wákàtí kan bẹ́ẹ̀ nígbà òsì pé wákàtí kan yẹn bí òun ìgbà tó ń lọ ọlùrajọ́ wọn ní bẹ́ẹ̀ mùsùlùmá wọlé àwọn àtẹ̀tẹ̀ ó ti dé náà yìí wọ́n èpè náà yìí ni ọlọ́run sọ pé gbogbo ìdèsí rẹ̀ sẹ́láyìí bó ti gbọ́dọ̀ máa rí lọ́dọ̀ àwọn mùsùlùmí yẹn kí kálukú láwa yẹra wa wò ká palẹ̀ mọ́ bá a ti ló ń pa rẹ̀ pẹ̀lú fáàmà òrí pé kan ni wọ́n fi jókòó ẹ̀mí rẹ̀ yẹn lè má lọ bẹ́ẹ̀ o wọ́n lè dábí kó sùn ní ìjìnlẹ̀ ìjímọ̀ ilé ẹ̀ ni o bóyá sáfù ti jà ní kẹta ní jókòó láàrin wa mílà ọjọ́ ìjùmọ̀ yẹn náà ló ti padà bọ́ lọ́wọ́ gbogbo yẹkẹyẹkẹ èèyàn ló gbogbooro wọn tún bẹ̀rẹ̀ ra ló ṣe mí pé gbogbo yẹn lọ́mọ yìí pé nínú àdúgbò tó ṣe pé wọn èyí tẹ̀sí ara wọn ọmọ lọ́hùn sí àdúgbò wọn ọmọ lọ́hùn rárá kò fáàrù lọ́pọ̀jù àtàwọn mùsùlùmí kúrò àtàwọn tí ò ní kẹ́sì ọwọ́ agbájá sí pé ẹ̀rẹ̀ fọ́ omi tí wọ́n ń ta sí ṣẹ́ni pé yóò tún kó pọ̀ dáadáa ẹ wá lọ ọdún sí sọ́ọ̀bù lóró ẹ̀kọ́ sí ìtayọ̀ wà láyé orí burúkú gbogbo àwọn ẹ̀rẹ́ ọ̀kọ̀ǹgà kan ọ̀kọ̀ǹgà dábìbà àwọn olùwọ̀ orí mu tí yẹn bá dẹ̀kú lórí ẹ̀ báyìí orí bẹ̀ wọ́n gbìyànjú tí yẹn bá ń bá dáadáa bọ̀ ní gbogbo ọjọ́ ayé rẹ̀ tọ́lẹ̀ fún wákàtí kan tó ṣe bí ó kàgbá kò ní ọlọ́dà kúndà kúndà wọ́n dà ẹgbẹ́ ti yé lé kó tẹ̀ kí jímọ̀ ọtẹ́ jọ jímọ̀ ó tó kiri. àtúntẹ̀ náà wọ́n sùn sáré wọn dáadáa pẹ̀lú pé wọ́n fi mọ ojú fún ẹ̀mí rẹ̀ ní nígbà tá gbogbo rẹ̀ ti tó kọ́lọ́ wọn jọ jẹ́ sẹ́ni. àtúrẹ̀ ti ọlọ pé òun ló dájú báwọn táwọn fi jẹun ìṣá. sẹ́yìn fẹ́ mọ gbogbo ẹ̀wá níbẹ̀ lówó wà àti bẹ́ẹ̀ lòdì wà àgàdánù. torí náà gbogbo àti abájí alákòóso àdúgbò tá a ní ààyè ẹ̀dá fẹ̀já dígìrì kò sí bí wọ́n ti máa ń ṣe láburú báyìí nínú ọlọ́run máa ń rọ̀ dẹ̀dẹ̀ bẹ́ẹ̀. ìkìdó gbogbooro ti máa gbàgbére táyọ̀ àìní sílọ̀ ikú sì ti máa ń wálé ọkọ̀ọ̀kan ẹ̀kọ̀ọ̀kan ẹ̀kọ̀ọ̀kan ni ẹ̀ bá a ní ọkọ̀ tó láti ní kọ̀ọ̀kan tá a jáde ní kọ̀ọ̀kan bá a lè máa kó láyé yẹn kí ní gbàkẹ́lẹ̀ láyé. torí bẹ́ẹ̀ ká kì í sára ká mójú tẹ́sí wa ẹni tí ó tún kàn lẹ́yìn àlá ọlọ́run ọba àti ìjọba nìkan lọ́mọ tọ́lọ́ bẹ̀rẹ̀ sí tó bá tó fi lóko ọmọ àti òṣèlú lọ dáadáa gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa yìí sàgbà rẹ̀ ọmọdé ọlọ́run ti lòdì tó bóyá tẹ̀ ẹ́ tó wá tó tó ní ìsìn ọmọ ó ti fi padà mọ́ padà tó bá ń bá yìí ìwọ tó tó fẹ́ yà ó tó fẹ́ bá gbèrè ló fi ń sáyọ̀ lọ sí ìṣesí ẹ̀ tí kò bá kọ lórí ẹ ọ̀rẹ́ kó a lọ́rọ̀ yàrá yẹn àwà lẹ́nu ẹ̀ nítorí kò sí kí nìkan tó fi sábìtì ààrẹ àti wọn tó bèrè jẹ ọ̀ká lẹ́nu tó ní àwọn òṣèré náà ti mẹ́rin àdìjú bẹ́ẹ̀ lọ tó tó sì pẹ̀lú wọn níyà lè wú lórí ìwà láyé ẹ̀sìn àgbàgbọ́ àtẹ̀tẹ̀ tí o tù la ààrẹ ọlọ́ọ̀dá ọlọ́kẹ̀balẹ̀ òye ọlọ́kẹ̀balẹ̀ wàláyé tó bá kú lórí ẹ̀sìn lórí ìdíkọ̀kẹ̀balẹ̀ torí nàìjíríà mọ́tò rọ́ọ̀lù ti mú mi mọ́tàlá kúkọ́ bá jẹ́ lóde mú mi ní ìlànà ti lọ. tí o bá ti lọ kọ́ bá yá wa wàláyé ọjà paríparí ìyàtọ̀ sàárè kó tó fẹ́ lọ jẹ́ bàbá gbàdúrà lọ́wọ́ nítorí pé dàrú ìyá lọ. حتى الله سبحانه وتعالى اللهم يسر لنا كل ما يستعد للموت من ترك الشرك اللهم gbogbo ti fẹ́ lára wa ń rẹ́bọ̀ mọ́ sàbùjá lè gbúlẹ̀ ọlọ́run sàbùjá lè lọ sí ìbàdàn ọlọ́run gbogbo dáadáa láàbí pàdánù gbúlọ̀ sàbùjá wà lọ́wọ́ àbí ọlọ́run subhanahu wa ta'ala alábọ̀kiri mọ̀tánà ọ̀wọ̀tá ní mùsùlùmí ọlọ́run gbogbo àwọn mùsùlùmí ọlọ́run bá ní orí ni wọn ọlọ́run wá ní kásùpọ̀ bẹ́ẹ̀ wá ní ọ̀dà àti ọlọ́run táàbù wà pẹ̀lú wa lálàbílẹ̀ ìṣẹ́ nàìjíríà fúlàdé o ọlọ́run táàbù mẹ́ta wọn ti lo ọrùn wa ní ọlọ́run sàánú wa ṣàkóso wa ṣàkóso aláṣẹ عباد الله إن الله يفعل يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وبارك على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قم إلى صلاتكم رحمة الله تعالى